أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين المبعوث الرحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ذكرنا ووقعنا من رحمتنا وزدنا علما اللهم علمنا الحق حقا وارزقنا اتباعه وعلمنا الباطل باطلا وارزقنا اجتنابه واجعلنا ممن يستمعون القول فيتبعون احسنه وادخلنا برحمتك في عبادك الصالحين وبعد السلام عليكم ورحمه الله وبركاته அதுக்கப்புறம் என்ன போகலாம் வசூல் ஜீவாதி இல்லை இந்த ஜீவாதி பத்தியோட சவால் தெரியும் مجلسية أشهر المسلمين متبقى بسورة الكل أولا يقول الآن على وصف الله الذين كفروا بربهم عذاب جهنم أعوذ بالله من الشيطان الرجيم

وألقوا فيها سمعوا لها سمعوا لها شريقا ولم تكن تكاد تميز من الغيث كلما

عذاب جهنم وبئس المصير وسورة الصيا أجل بريء ربها سورة الصيا كلهم موضع الله يقبل الخير ومن الصيا جاء الجمل يوم يوم القيامة وبئس المصير وقال فيما به النور أتى وإن يسرعني وإن كثيرا تقوى لنفسه لشقائك من عذاب الجحيم والسورة الكريمة فيها يدعو فليتيا إلى جهنم وما المنزل الأرض جهنم الخلود على حكمة وعلى حكمة جهنم رواه القرآن حديث كلمة يوم الله lọ́wọ́ ní pé àwọn èso bí àwọn ènìyàn àti àjọ̀lú ọlọ́run ti pè pé ìyá ẹlẹ́ka ilé òkú wọn ó tún wá fi hàn wá sí pé ìlẹ́ka àwọn ènìyàn yìí ní lọ́gbọ́n ní gbogbo yìí èyí tí ọlọ́run ọba tó pèsè nípa wọn fún ọmọ ọlọ́run ọba lọ́gbọ̀n àwọn tó ń fi ọ̀rọ̀ òṣìṣẹ́ ní wọn àwọn tó ń pàdé òṣìṣẹ́ lọ́sẹ̀ ìjà ìyá lọ lẹ́yìn náà wọn náà fún wa fún wa ní ìròyìn lágbára kan wọ̀ lọ́sẹ̀ àwọn ìpèjúwe àti àwọn ìròyìn bíi lẹ́fà lọ́wọ́ sọ fún mi ìgbà náà ọmọ ìròyìn àkọ́kọ́ lórí ẹni pé nígbà tó máa kó ìpolówó náà wọ́n sọ̀rọ̀ mọ́ ní pé àyè ó láti ìjọba ẹlẹ́gbẹ̀ẹ́ ìlú ọ̀gá lọ́kọ̀ ọmọ lọ́kọ̀ ọmọ lọ́kọ̀ bá ní àwọn ọ̀gbìn tó ń sùn rẹ̀. ẹlẹ́gbẹ̀ẹ́ta òun pé ìlú kàwé lọ́wọ́ àyè ìlú tó ń وإلى وجهه ẹlẹ́kẹ̀ẹ́ni àwọn tí wọ́n sọ ìlú ẹ̀ka ìlú lẹ́yìn wọ́n máa fi àwọn ọ̀gá rẹ̀ léèrè pé tí ó lé ẹ̀ máa ń ààrẹ sáàpù kò ló sọ̀rọ̀ tí ó wòye sọ ọ̀gá wọn ọ̀sọ̀rọ̀ yìí ló máa ń ó lè ní ìlú ọ̀sọ̀rọ̀ ìlú ìyá àti òbí ìrọ̀lọ́ tó ìrọ̀ iná ọgbọ́n pàdé ní ẹlẹ́ẹ̀kàrún ìgbẹ́ àwùjọ àwọn ọ̀rẹ́ ọlọ́run ọmọ ìgbẹ́ ọjọ́ mọ́ nípa pé ó ti àbò sínú àbí ó ti ìjọba lọ́wọ́ lórí àwọn ọmọ ọdún àwọn ọmọ ọ̀sẹ̀ lé ara o àwọn olùkùnà wọn tó wá sí òfin wa àwọn ará àwọn ọ̀rọ̀ wọn àwọn ọmọ ọmọ ọmọ ọmọ ó dájú pé èyí ti jẹ́ ẹgbẹ́ wa ní ilé ẹgbẹ́ ìkẹfà àwọn mẹ̀lẹ́kà tó ń tọ́jú iná fún àwọn àjọ ìlú rẹ̀. Ìgbẹ́ oyinú ọba ẹni nípa pé ọ̀rọ̀ lọ́wọ́ ayé lọ. Ọlọ́run ìlà òkú bíra lẹ́nu ọ̀gá ṣẹ̀yìn kan wọ́n yẹ kó bàbá sọ fún mi lọ́dọ̀ wọ́n lọ bọ́ nínú náà. Olùkọ́ tó gbé gbogbo tí ó ti ọ̀rẹ́ tó ń gbé

لعله قد يقوى أمر صادق أو ملائكة رسول وأمر على نفس الطريق في وجه شيء في مخلصه وتنوعا في وجهه هو يكفي من فرعين ولد ابتداء وإلى sọ àwọn kan fúnra wọn wọ́n wà ní ẹwọ́n ìṣẹ̀lẹ̀ wípé ọlọ́pàá òkúta ti ti lọ ìgbésẹ̀ ìgbésẹ̀ fáwọn ìgbésẹ̀ àwọn àwọn ìgbésẹ̀. Sọ ayà yìí ó fi ń ṣe wípé ìdá òun náà di sílẹ̀ ẹgbẹ́ ní àwọn ọmọ ìgbésẹ̀ tẹ̀lé sílẹ̀ ẹgbẹ́ ní ọlọ́run tí ó fi àwọn ìgbésẹ̀ tó ti di ìṣọ́ àwọn láti ẹgbẹ́ ìgbésẹ̀ ọ̀kẹ́ káwọn ọmọ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí àwọn ènìyàn ti sọ̀rọ̀ bí apá bí etí bí ojú bí ẹsẹ̀ ẹnu nìkan dá àwọn tó láyé sọ̀rọ̀ sọ̀rọ̀ lórí pé báyìí báyìí ní ọdún wáyé ọ̀pọ̀ wáyé wọn fà ọ́. ṣùgbọ́n kò sọ orí mi ò kù ọlọ́run mọ́kùnrin rẹ̀ ló sọ̀rọ̀. wọ́n á lọ sọ pé كيف شهدتم علينا في وجه عيونكم لكن جهلهم قالوا وما نستطيع أن فقد الله الذي أنكر كل شيء الله قال ما جاء في حديث الله وسيكم بلوغكم فلا إله إلا الله وإذ إذا ألقوا فيها سمعوا لها شهيدا àwọn ọ̀daràn lọ́wọ́ kó wọ́n sí lọ lọ́wọ́ wọ́n mọ̀ mọ́ ohun àkóyè tó ń gbé kókó láti lọ lẹ́dà. Àwọn máa ń yọ àtàkà àmì àwọn ìdí àdúgbò ìdí àwọ̀rẹ́. Wọ́n fẹ́ ìjà níbi ìdúró. Sọ bí wọ́n gbé ìjà ohun ìdúró lórí àwọn ìgbẹ̀lú tí wọ́n sọ fún ẹ̀. Ìdúró kò ènìyàn ní ṣe ti ẹni tí wọ́n kọ́ lọ ní ṣùgbọ́n ìgbàdá ọmọ ilé ìwé kìí ti ìṣàkọ́lọ́pọ̀ lọ ṣùgbọ́n ọ̀sẹ̀ pé yóò fẹ́ fàyà ní ìgbè mi sọ eléyìí pé òwúrọ̀ ní kílí pẹ̀lú ìgbàdá ọlọ́mọ ká débi pé wọ́n fi léde tó ti kọ́ wọ́n ti wọ́n kù. alábẹ̀kọ́ wa sọ ọlọ́run máa kókó ní àtẹ̀yìn gẹ́gẹ́ bí ọlọ́run tó ní àkáàdì kàwé ìjọ sí ní ẹ̀fẹ́ ọbẹ̀ fàyà níbi ìlú. ọlọ́run sọ fún mi wáyé na àtúntò ní màkàní báyìí sẹ́bi òun dára tàbí òun bá wà lẹ́sìn ọ̀hún. tí ń bá ti fojú bá àwọn àwọn ọ̀daràn lọ́sàn tí wọ́n ń kó wọn Àwọn ará wọn máa ń kọ́ ní pé àti olùkókó lè wọ́pọ̀ níbi ìbínú àti ìwò tó mú. Sọ ilé ìjọ pé àwọn ọ̀gá ìjọ ẹ̀dá ọlọ́run wa ni. Òun náà sì ní pé ìjọba máa bá sọ̀rọ̀ àti máa dá ọlọ́run wa lóhùn àwọn sọ́kò wípé yọ̀wọ́ rẹ̀ kúrò ìdáhàmìà àdìmùtàdáàtì wàtàkó àdìmùtàdáàtì ọjọ́ tí a sọ̀rọ̀ ìdájá ìdáná. tó o ti pín tó ti tó àbáyé tó wà wọ́n àwọn adáwọ̀ pé àdìmùtàdáàtì tí wọ́n tún kú ní bàbá kó wọn bá ọlọ́run bá wọn lóògùn gbogbo ẹ̀dá rẹ̀ pátá ni wọ́n ní nílé ọlọ́run ni wọ́n fi gbogbo ẹ̀dá pátá ni wọ́n ló fi àkọ́kọ́ fún ọlọ́run ọba àwọn nìkan náà ọlọ́run àti àkọ́kọ́ wọn jẹ ní ibi omi gbogbo ìjọsọ́lọ́wọ́ bá dáa ìjọba ló ṣe àkọ́kọ́ fún ọlọ́run. nígbà máa ń fi àfihàn àwọn òṣèlú gbogbo ọ̀gá bá sọ àwọn ìjọba ìjọba sàádà ń sọ ìjọba àwọn tí wọ́n sọ náà ilé rẹ̀ wọ́n máa fi wọ́n lé pé àgbàjá tó ní ṣe olùkìlọ̀ ọkùnrin. Kí ló dé? Bẹ́ẹ̀ tí wọ́n kó rẹ̀ ìbéèrè yìí ìbéèrè ìbàjẹ́ ọ̀kàjẹ́ mi. ìbéèrè tí ń ṣe èyí ìbéèrè tí máa mú kéèyàn ó bí ó parẹ́ onípe rírí wọn mú ẹwọnú náà wọ́n ti mọ̀ pé wọn ọ̀pọ̀ olóògbé lọ́wọ́ dájúdájú ìjọba ìjọba wọn. gómìnà wọn fún mi wọn máa dẹ́rù báyìí nípa iná ọlọ́run bá tí wọ́n máa pè é lọ sí ibi ìmọ̀ owó ọlọ́run náà tí wọ́n á ní ilé bẹ́ẹ̀ tó tẹ̀síwájú ní. tó àwọn náà lọ ní pípa àwọn òfin àti àwọn òjò fàáyà wọn pàtàkì àti bàbá. ọlọ́run ti rẹ̀ pé ilé dẹ́gbẹ̀rún ní àwọn olùsọ́wà fún tí wọ́n sọ ọ̀rọ̀. bẹ́ẹ̀ni ọlọ́wọ́ àtàwáyé òní nínú àbùkárì nígbà àwọn olùsọ ìbáyìí àwọn mọ̀láìkà ni àwọn tí a fi iná sọ gẹ́gẹ́ bí ọ̀sán lọ́sọ̀rọ̀ ní àdéhà màdá ìka ìdìbò ìṣẹ̀dáàbò dáyà fún ọ̀pọ̀ àwọn àwọn ọ̀hún wọ́n yẹ kó àbúrò ọ̀gá ìṣẹ̀dáàbò lórí iná bẹ́ẹ̀ àwọn mọ̀lẹ́kà bẹ lórí ẹ̀. Àwọn mọ̀lẹ́kà káwọn olùsìnkú, alágbára ni wọ́n, àwọn tó ń lè kókó ní wọ́n, wọ́n fi ọ̀pọ̀lọpọ̀ gbogbo lọ́kọ̀ máa àwọn lábẹ́rẹ́ wọ́n ṣe. Bákan náà wọ́n fi ìwà ń kó ìgbé òǹkà àwọn mọ̀lẹ́kà wọn. Bẹ́ẹ̀ mọ́kàdínlógún ni wọ́n. Èyí ti lọ́wọ́ ní wọ́n ti lọ́wọ́ aláìsíkà àwọn èròjà àgbẹ̀ ó sì lè gbé o kàdẹ́ àdéhùn jẹ́ gbogbo ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọlọ́ni àríwá síta àgbà lórí ìgbésẹ̀ àjọyọ̀ ìdúró ń bọ àwọn ọmọkùnrin lógún bẹ́ẹ̀ ni wọ́n mẹ́ta àwọn àgbà nínú àwọn ẹ̀ka ìta àwọn tí wọ́n tọ́lá àdéwọ́lú nàìjíríà ọmọ ìjà àti ìjẹta ẹ̀wá ló ń ka wọn ká ní ọjọ́ kàbí lóru àti lásán ìlà ìlú rẹ̀ ti lè àti òyìn ọmọ ẹgbẹ́ ìdánwò ọmọ ẹgbẹ́ ìdílé ọmọ tó ń pàṣẹ ọ̀pọ̀lọpọ̀ wọ́n kà ní lójú. Sọ ayà yìí, ó fi hàn pé àwọn àdúgbò wọn ní ọjọ́ wọ́n máa wọlé náà nígbàgbà ìjọba yìí. Wọ́n yẹ pé ọ̀rọ̀ mi tún dàbá ó ti àfihàn àwọn olùkọ́ fọ́ọ̀sì àwọn ìjọba yìí. Tó o yẹ kó wọ́n máa kó wọn wá nígbàgbà ìjọba yìí. Ó lé ìjọba àwọn ẹ̀dá pọ̀. ọlọ́kẹ́ náà ti áàfin ìdájọ́ lọ. ọlọ́run sọ ní mo àwọn wọlé. wọ́n máa àwọn àtàwọn wọ́n máa àwọn. ọ̀rọ̀ lọ́gbọ́n ní àlàyé àtúntò lẹ́yìn rẹ̀ sórí ìlọ̀ wà pẹ̀lú àwọn afáàrí ìṣe ìdáhùn olùsọ ilé lọ́gbọ́n máa bẹ̀rẹ̀ nípa olùsìlọ̀ ó fi ọlọ́mọba wa olóògùn ṣe kì bí ọ̀rọ̀ olùkìlọ̀ fún wọn nínú a mẹ̀láìkà tó béèrè kí ló ṣe ń tẹ wáyé náà ṣé olùkìlọ̀ wá fún mi torí jẹ́ kó إنا لنرجع ما كنا معذبين حتى نبعث رسولا هذه الدائرة الوالية أي في أمانة مجدد تأتي له تأتي تأتي الثلاث مسلم الذي في وحزنا يسوق الذي يسوق ولنا نعم نبي أيها الأخوة صلى الله عليه وسلم iná jẹ́ àgbàrá nínú ayé rẹ̀. Àwọn ọ̀rọ̀ yìí tọ́ka ìfún mẹ́ta sí mẹ́fà. Alákọ̀ọ́kọ́ ní rẹ̀, àwọn ni ìdàkókò fi hà sẹ́yìn ọ̀dára sí ìfà. Tó bá sọ wọ́n sí ọ̀dára lọ́rọ̀, wọ́n lọ gbọ́ sọ́ọ̀bù ohun ṣẹ̀dí múkà. Ètò ìṣe gbogbo bí ẹ ṣe ìfẹ́ gbọ́. gẹ́gẹ́ bí ohun kẹ́tẹ́kẹ́tẹ́ tó ṣe gbogbo létí yóò fi máa bọ̀. Sífà kejì nínú àwọn ọmọ ìfọ́tọ̀ ti fún náà náà wọ́n ní wà nílẹ̀ fún irú owó irú owó bí bàbá bàbá bó mi kaná iná fúnra rẹ̀ òun tó ní ṣe ìlọ́kọ́ òun tó fúnra rẹ̀ owó orí agbára àti ìdúró. ẹlẹ́kẹta ọlọ́ni ìtàgá àmì ìtàgá ìjọ tó yìí ó ń ṣe kókó ló ti fẹ́ nígbà tó wọ́n fẹ́ lórí pé gẹ́gẹ́ bí wọn bá ṣẹ́bi rájà tó bá bínú tán ọkùnrin rẹ̀ nígbà tó wà tó iná ọlọ́run náà nígbà tó bí ló dá nígbà tó wà rẹ̀ tó gbogbo gbogbo. Àwọn ọ̀dájú bínú bí àwọn ọ̀daràn àwọn tí wọ́n yàgò sí ìsọ̀rọ̀ ọba àwọn ìlú bínú bí. Nígbà ilé ẹ̀kẹ́ ni ọ̀rọ̀ ni àkókò àti àkókò فعلى ẹgbẹ́ ọ̀nà ọ̀daràn ó ní ìkúrúbí ó lábàá ní nǹkan. لا والله اعلم قالني قالوا بلى فلذاها انا نذير فتكلم وقلنا لا تفهم الله بشيء ان انتم الا في ضلال شديد وما كان في دياوى olùkọ́lẹ́ وعمل olùkọ́ olùkìlọ̀ wá ṣùgbọ́n tó bá tó máa àbẹ̀wò wò ọ́ àti àwọn àti ìjọba ọlọ́pàá pa wa tó Àpapọ̀ lórí ẹ̀sọ́ àwọn فيذهبوا خارجين وما كان المصلين فكانوا يتجاوزون قال الحسين كان قد جاءنا رسول الله وقد زارنا نوصل اليوم Lẹ́yìn tí ìyọ̀nkúra máa tẹ̀sán ìlànà máa gbogbo وكنا مما جاء به من الآيات أن تستقيم على الرسل وتعلم على وفرق عليه ولوقف كذلك يقول ويكفي ما نزل الله على أحد من قبل أن شيئا إذا كان يوم ọlọ́run sọ kankan kalẹ̀ kọ́ kalẹ̀ rẹ̀ àwọn kàlẹ́kà yìí máa lọ tó bá fẹ́ ìrìnàjò wa kàlẹ́kà rẹ̀ kọ́ láti kéde. Màá ń lò عدوى الرسول إلا في هذا البعيد على الحق أنه السمعي وقوله قصد لقصد من العكاية لنصف على بعض ويجب أطلعيوك أن يخاف الأطلاع كاتبا على سلالين الصحر رفعوا إن شاء الله عليه هذه المسلمة náà. ọ̀rọ̀ tí ó ń wáyé pé ìkáàkó nínú àti ìbọ̀lá ní ìrìn àtúnṣílé ẹ̀yìn òṣìṣẹ́ bẹ́ẹ̀ sí ìtẹ̀sẹ̀rẹ̀ nípa pé ẹ̀rù kan wípé wọn kọ́kọ́ bá mú ní nínú kí ní ìrọ̀lẹ́ ẹ ti lọ tó gbogbo ẹ ti lọ sí eré eré òdúgbò kẹlẹ níbi ayé àyè ìtura rẹ. Tí aláwọ̀ pé wọ́n nínú ọ̀rọ̀ àwọn ìrìn ní wọ́n fi ń dáhùn àgbàlá ìkàlóhùn iṣẹ́ ìdáhùn ìkọlẹ̀ ayé rẹ̀ lẹ́yìn àwọn ẹ̀ka ìlú sọ fún ọ lọ. Ibi tó wá débẹ̀ àjọyé ẹ̀sìn wà ní ìlú tó jìnnà tó tóbi. Ìlànà ẹgbẹ́ mọ́tà náà kò gbàgbé àgbà tẹ̀lé tẹ̀lé. Àwọn gbàgbé wọn kọ̀ máa ń gbogbo rẹ̀. Ó ń pé wọ́n dá wọn lẹ́nu. Báwo kò يمكن تنوي أجل تقلبه إلا القرآن الكريم يروح الإيمان الكفر إلى الوقت بسبب تكليف الحكم الصوت ويتكلم على تكليف النور وإن وقف عن حد الكفر وعن وعن ضرب فهذه الوقوف يكادون lórí pé ó ti lọ pé so ẹsẹ̀ pé lẹ́sẹ̀ rẹ̀ ó sì lè pé ọ̀rọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ yìí wọ́n lóye báwọn ìṣẹ̀lẹ̀ ayé àbíkájọ́ ọ̀rọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ ayé wọ́n kọ́ báwọn ìṣẹ̀lẹ̀ yìí lọ́wọ́ gẹ́gẹ́ bí ọ̀pọ̀ sọ ní حتى إذا جاءوها فتحت أبوابها tí tí lóra tí wọ́n bá bá wọ́n dé ilé ọjà ìjọba àwọn àti àwọn ẹ̀kọ́ rẹ̀ ọ̀pọ̀ ẹ̀ka òkúta ìjọba tó wà. Àwọn tí wọ́n tó bí àtẹ́wọ̀ ọ̀nà ọ̀sọ̀fún wọn ní àlàyé àti ìfowó ìṣòro lóko tí ó sì lọ wà mú ilé àtàrà wọn. Yẹ̀sùn náà ló kùn àyè láti rọ̀ bí kò tí wọ́n máa ń ka tí wọ́n kọ̀ lọ́wọ́ ọ̀gá òkúta àtàrà ọ̀sọ̀fún ara rẹ̀. ومن آية وصبر عليكم وينزلون السلطان ربه تعالى وإما اليوم نور صبر قالوا بلى ورد الله ولكن حقت كلمة العذاب على الكافرين سبحان كلمة الإنجيل وإنجيل نور على الكافرين وإنجيل tí ó lè ní olùkọ́ kò mọ ara lórí pé ó ti bẹ̀rẹ̀ pé ẹni ìgbàgbọ́ wọn. Níbi àwọn ẹ̀rọ ẹ̀sẹ̀ wọn pé olùkọ́ wa kà wọ́n. Wọ́n ti bẹ̀rẹ̀ pé àwọn ọba tó rí ọ̀pọ̀ olùkọ́ wọn. بيني وقضمنا قولين أتى إلا نفير إلا أن كان بالحق بشيرا ونذيرا وإن يكون في ولا فينا نفير وإن صلى الله عليه وسلم قلوا إلى اليوم أو نعمر سلوكه قل مكان قلوبه كله فهو يبقى ومن يصلي káwọn olóògbé wọn kò sí àwọn máa ta àyàfi wáyé pé olùkọ́ wa fún wọn. náà lẹ́yìn náà àwọn àgbà pé ọ̀kan لو كنت تسمع أو نعمل له. فقالوا كنا نسمع أو نعرف ما كنا ما كنا بأصحاب السبيل نعم قال لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعيد فهي ليه وما في يقوع العمل في ذلك ìbájẹ́pẹ́ àtẹ́sígbọ́nì àbí kò sì jẹ́ pé ọkùnrin wa ó wo lórí rẹ̀ àjẹ́ ẹni tó lọ́pọ̀lọ́ tí máa ń ronú máa ń kó nàbẹ̀ àṣà àdùsàyè àbá kúrò nínú àwọn ọmọ ọmọ ìlú lónìí ìjẹ́pẹ́ ìgbàjẹ́ pé kí wọ́n tọ́jọ́ náà lọ nílé ayé nígbà káwọn olùsọ tí wọ́n ń sílọ̀ ajẹ́ni tí jẹ́ tí gbọ́ ni a ti jẹ́ ni ọlọ́pọ̀lọ́ tó gbọ́ ni àbá tí wà nínú àwọn ẹ̀rìn iná. Àbáwọn olùrẹ́ náà wọ́n lé ní ọ̀pọ̀ ẹ̀sẹ̀ ìdí wọ́n máa ń sọ lórí pé wọ́n jẹ́wọ́ ẹ̀sẹ̀ náà. لو كنا نسمع سماع من يسلب الحق لنبي عتبه بذلك وولد أو نفكر فيما يدعى إليه هل هذه العلوم فوق وعدي ما قلنا في علاج أهل الله آه فأكون حلوة وطوال الناس níbi àwọn gan fúnra wọn lọ́lẹ́ àti ìlò òní lọ́lẹ́ lára wọn wọ́n láwọn ọ̀tẹ́jú kọ́ bẹ́ẹ̀ sì àwọn òru lójú. Mo àríkọ́fẹ́ ni ó gbogbo ẹnì ó ní ó sì ní ilé ẹ̀kọ́ ọmọ ìdáwò òṣìṣẹ́ ní ó sì wo lójú tó ń lò sí. wọ́n bá àìsàn náà jẹ́ ẹni tó ń ká bàbá ìlú ọgbọ́n tó ọ̀tẹ̀ ìlú àìsàn àmọ́ tí wọ́n máa sọ pé ìbàjẹ́ máa mọ́ tàbí ìbàjẹ́ pé àròyé àbájú wà nínú àwọn tí wọ́n wà ní ọgbọ́n. ṣùgbọ́n àti ọ̀pọ̀lọpọ̀ ṣùgbọ́n ẹgbẹ́ tó ń ṣe wọ́n láǹfààní. lóòótọ́ lóòótọ́ wọ́n fún ẹ lọ́pọ̀lọ́ ní irun tí ó fèrè tí ó fèrè láǹfààní ni. Orí ọlọ́run fi èyí lórí rẹ̀ fún bèrè àìsàn. Ọlọ́run yẹ Ọlọ́run إنا جعلنا على قلوبهم أكنة أن يفقهوا وفي آذانهم وقرا وأنا في الجد أبي يقول Orí tó bá yọ̀ lọ́pàá tó yé, a ti sí etí lọ́pàá, orí tó bá yọ̀ lọ́pàá tó yé, aya ne ne ba su ba Allah wa alaika bi kufri èyí bá a ti lè ní ní pé ọ̀gá rẹ̀ ni wọ́n ètò èyí tí wọ́n pẹ̀lú ara yóò fi inú lọ ìgbà àpọ̀lẹ́ ìlà wọn ò ní ìgbàgbọ́ àti díẹ̀ nínú ọlọ́kùnrin ọlọ́run máa dá lọ́wọ́ bíbọ́ níwájú ìròyìn wípé ènìyàn ọkùnrin kan gbọ́dọ̀ kọ́kọ́ ìpèsè ìgbésẹ̀ lẹ́yìn náà lọ́wọ́ àwọn ọmọ ìlú òkèèkì èyí ló bá ti sọ pé wọ́n mọ́ bẹ́ẹ̀ ni òun ló ń ṣùgbọ́n àbájọ tó ṣe yìí òun ti wọ́n láǹfààní lórí àsìkò ti lọ àsìkò àbábọ̀ kọ́. So, àìsàǹfààní pẹ̀lú tí ó kọ́. Ọlọ́ni ẹ̀yìn olùkúlẹ̀ àbúrádì àṣẹ́yìn yẹ́tọ́ àyájú náà ní kúlẹ̀ àṣẹ́yìn. ثم يسره مكبرا كأن لم يسمعها فبشره بعذاب أليم وإذا علم من آياتنا شيئا اتخذها هزوا ọlọ́ni ìwé ọmọ ọgbọ́ ọmọ jẹ́ gbogbo àwọn òkúrọ́ àwọn ẹlẹ́fẹ̀ wọ́n máa gbọ́ ayọ̀ ọlọ́run àti wọ́n kà tó ti lẹ́nà wọ́n pọ̀ sí lẹ́kùn àga burúkú ṣe orí ìgbéraga bí bàbá tó mọ̀ ọ́. Lórí ìdíyí, ẹ̀fún wọn ní ìwọ òdòdó pé ìdíyà abáfẹ́ nípa ilé wo ní gbóòdì rẹ̀. Bákan náà nínú ìwà tí wọn lọ́dọ̀ ṣe pé nígbà tí wọ́n bá mọ̀ nǹkan nínú àárọ̀ ọ̀dọ́mọba wọ́n máa mú ìfẹ́ wọn lọ sí ẹ̀yẹ́ lórí bí èyí wọn ò lè lórí wọn ò lè ní òjìjìkà lónìí. Ọlọ́run wọ́n ìgbà tí a àárẹ̀ ìyá ajá òkà wọn dá lóṣù mìíràn káàkiri àti ẹ̀sùn àhàhà. Nígbà tí wọ́n bá ka ayé ọmọ ìwọ̀n wa fún un, yóò jẹ́ ìpadà yóò máa lọ pẹ̀lú ìgbéraga nígbà tí ọ̀pọ̀ tí wọ́n níbi wọ́n jẹ́wọ́ wọ́n jẹ́wọ́ ẹ̀jẹ̀ fúnra wọn làwọn tó jẹ́ àtẹ́kùnra ó ọ̀dà àkùnrin ẹ̀yìn sàmárì ta ọkùnrin ọ̀dà ọ̀dà ìbàjẹ́ pé àwùjọ ni bí bọ́dá kò sí àbájúwà nínú àwọn Kò sọ́gbọ́n kò sí ètò lè ṣọ́gbọ́n wọ́n wá jẹ́wọ́ ẹ̀sẹ̀ ara wọn. Fàtàwọ̀ kò lọ ní. Wọ́n bá bẹ̀rẹ̀ sí jẹ́wọ́ ẹ̀sẹ̀. Kò tó ń fa ìdíra ààrẹ rẹ̀. Tó ń fi pé ìyẹpẹrẹ àti ìjìyà wọ́n máa jẹ́ àwọn ará wọn náà. Àfáwọn ènìyàn kan ní bàtà fún bíkẹ̀ lébi ọ̀fúnfún yìí àgbẹ̀dẹ̀ ìgbà àpò mi làálà ọ̀dà. Wọ́n bá bẹ̀rẹ̀ sí jọwọ́ ẹ̀rẹ̀ nípa pé wọ́n fi ọ̀rọ̀ tọ̀wọ̀ wá nírọ̀ àti nípa pé wọ́n fi àdéhùn pẹ̀lú tọ̀wọ̀ wọn ká wọ́n wá jẹ́wọ́ ẹ̀fẹ̀ èdè tó fi tọ́jú wọn ìjìyà náà lórí bí ìgbé nínú àwọn ẹnu àti àwọn ará náà nígbà tó yẹ àti àrò ó ní ìdíje ọlọ́wọ́ ra ọ̀nà ọ̀sán yẹn. Àwọn akẹ́kọ̀ọ́ ìgbé àwọn akẹ́kọ̀ọ́ ìgbé àti àrò wọ́n bá jẹ́ mẹ́tẹ̀ wọn. Bí ọjọ́ sí ìjẹ́ mẹ́tẹ̀ tí òun ká wà nínú rẹ̀. Lẹ́yìn ni wọ́n máa dábà náà, ọjọ́ sí àbámọ̀ òun ká wà nínú rẹ̀. Wọ́n tó wá mọ́ ara kà. Ìpẹ́ ìjẹ́ mẹ́tẹ̀ ṣe àbámọ̀ táwọn ṣe bóyá wọ́n tó àwọn láǹfààní. Bẹ́ẹ̀ sì ni wọ́n tó wá jẹ́ pé wọ́n máa wáyé fọ́nà wọn káwọn padà ní ayé kí n tó kọ́kọ́ tó náà tàbí ṣùgbọ́n dáwà padà ní ayé kó ọba yẹn ní dáwà padà kó kó àwọn ọ̀gá tó kọ́ wá láti ọ̀gbìn náà padà ní. a ní ìpè kan ní ìyàtọ̀ sí ìbẹ̀rù rẹ̀ ọlọ́gbìn a ní ọkùnrin rẹ̀ ní ìyàtọ̀ ní ìyá يوم يأتي تعويله يقول الذين نسوه من قبل قد جاء رسول ربنا بالحق فهل لنا من شفعاء فيشفعوا لنا أو ربك نعمل غير الذي كنا نعمل فيصفروا أنفسهم وضل عنهم ما كانوا يفعلون ọlọ́run kí ni wọ́n ń lórí tí ó tó pàmòdá ní tó ìdẹ̀sọ́ mọ́ ọ̀rọ̀ tó wọ́n ga kí ni wọ́n to tí ó jẹ́ tó ká fọ́pọ̀ tó wọ́n tó ra àbí wọ́n ti rí kó lè ìtura rẹ̀ ní. Lọ́wọ́ ẹgbẹ́ ìtumọ̀ rẹ̀ ń gbóyè, ọjọ́ tí ìtumọ̀ lọ́wọ́ wà lọ́wọ́ pàtíkà rẹ̀. Òní ń fẹ́ ìfúnmọ́ láti kàlé lórí. Yàkóò rẹ̀ ní ìbẹ̀rẹ̀ sùn àwọn àwòrán tí ó gbọ́ sínú bí ìgbà wọn kọ̀ọ̀kọ́. Nítorí ọ̀nà wọ́n àwọn ọmọ tó kọ̀ nígbà àwọn olùrọ̀gbọ̀n rẹ̀. Yóò fẹ́ lóò sọ ní ayé àwọn òṣìṣẹ́ ọlọ́pàá máa wa wọ́n wá pẹ̀lú òwúrọ̀. Ṣùgbọ́n ṣé àǹfààní wà fún wa? Bóyá ẹsẹ̀ ní olùsìnfẹ̀ tó ti pẹ̀lú wa. Àbí kò tẹ̀ jẹ́ pé á dá wa padà. Àwọn àlọ́ ṣiṣẹ́ tẹ̀síẹ́ mú jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ọlọ́run ní ọdún ọ̀sán ló wà òkè lọ. wọ́n ti tún òkú ara wọn wọ́n ti tún òkú ẹbí wọn ọ̀pọ̀ ní àwọn olùdókòwò ìrẹsọ̀ gbogbo tó pè ní ọlọ́run ní àti àwọn àlọ́ ilé ayé àtàwọn tó rò pé bóyá ó pe ìdìbò báwọn ní Ayẹ̀yìn ọlọ́ni á ní ọkùnrin rẹ̀ nígbà tí wọ́n ń gbóde ìtumọ̀ lórí pé tàwí ما يقول إليه الأمر بالإنكار والثواب والإحقاق يوم القيامة. ìtumọ̀ tó ń lórí pé ìgbẹ̀yìn àti àbí àtúbọ̀ àtúbọ̀ kan gẹ́gẹ́ bí ìdájọ́ àti ẹ̀sán ìjìyà ọgọ́rin àti àwọn òmìnira lórí. ṣùgbọ́n ó wà nínú ó wà nínú ìjẹ́wọ́ ẹ̀jẹ̀ wọn tí wọ́n ń jẹ́wọ́ nípa pé lóòótọ́ lóòótọ́ ni olùkọ́ kàwọ̀ àwọn làwọn bàbá wọn ọ̀pọ̀ àwọn làwọn bàbá wọn ọ̀pọ̀ sílẹ̀ àwọn làwọn òun olókùn ọlọ́run lọ nínú ewu nípa àtìláwọ̀ ọlọ́run حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمن به بنو إسرائيل وأنا من المسلمين فرعون المسيح هو في أصول لكل بأسلام أصول جوال من أصول شيء مصطفى إسرائيل فيما يقول هذا أو الزمان ó pé ẹ̀rọ lórí

pàdé mo gbàgbọ́ mo gbàgbọ́ pé kò sí ọlọ́run ọba ní ilẹ̀ ẹ̀kájọ́ kékeré àyàfi ọlọ́run ọba táwọn bàbá ìsàrí láwọn náà gbàgbọ́ wà á dàbí ẹ̀ mùsùlùmí èmi náà ti mùsùlùmí o ọmọ mẹ́tẹ̀ẹ̀kẹ́tẹ̀ ẹ̀rù tó lọ tó tó Gbogbo ìgbìmọ̀ àti àdúgbò bá padà ní ìgbà yóò gbé wọn ọ̀gbìn lọ́wọ́ wọ́n ọdún tàbí ẹ̀dùn òsì ó ti jẹ́ ọ̀kan nínú àwọn òbílẹ̀jẹ́. بكذا قالوا بصحيح ونبيه هل يقولون إلا إلا أن تأتيهم الملائكة كم يوان مولى سورة محمد سورة موبي ملائكة مأمورة وعلى سيقول الله سبحانه أو يأتي أمرها أطلق على يوان مولى سورة هو أعطى مولى سورة مجتمع وعلى أو يأتي بعض آيات ربه àbí wọ́n ti ẹni tó di àsìkò tí ó rí àwọn àmì nínú àwọn àmì ọlọ́run ọba tó lágbára tó jẹ́ àmì kẹ́yìn gẹ́gẹ́ bí àwọn àmì tó ti di àṣìrámù. ọjọ́ tí wọ́n dúró lè yẹ tó bá ilé dé tó bá kò sí ẹ̀mí máa rẹ̀ ló káàkiri lọ́wọ́ yóò ti kàǹfààní fún ìràwọ̀ bẹ́ẹ̀ ni òní kàǹfààní fún ìkẹ́kẹ́ lọ́jọ́ náà lọ lórí pé àtúntò ẹni tí ọ̀gbàgbọ́ tẹ́lẹ̀ lọ́jọ́ tó máa ń lọ sí ọ̀gbà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọ̀gbàgbọ́ ọwọ́ á òun ti ní ìlú àrùn lọ́sọ́dún ìwọ̀n àwọn káàkiri ìgbà ìgbà ìgbà àdúgbò tí ẹ̀ tẹ́ ẹ̀ kọ́kọ́ níbi ìmọ̀ ìgbòrò ṣe ọ̀rọ̀ ní ìgbòrò kẹ́mẹ̀ ẹ̀mà tó ẹ̀mà rẹ̀ sí ìnà ìmùtẹ̀lẹ̀ àwọn àwọn ọkùnrin pẹ̀lú káàmà ẹ̀sí. Nígbà tí wọ́n bá bẹ̀rẹ̀ wọn ẹnì kan ló wa lọ́kàn lọ́kàn rẹ̀. Sọ ayẹyẹ ó fi hàn gbangba ilé ìdààmú tí wọ́n ti wó lè onílé tí wọ́n kọ́ ọ̀gbọ́n náà lẹ́ka ọ̀fáwọn. Àdúgbò pé tí wọ́n mọ̀ gbọ́dọ̀ fúnra rẹ̀ wọ́n bá bá wọn. Àdúgbò lè fi àmì kan rẹ̀ wọ́n. Ọlọ́ni ọjọ́ bí àmì wọn máa. الذي لا ينفع نفسا إيمانها ومثل يهلك الأربعين إيمانها síwájú kọ́kọ́ rí àìdájú nínú àwọn àìdájú làwọn ẹni ikú àwùjẹ ẹni òbí láti jẹ ẹni nítorí àìdájú náà torí pé síwájú kọ́kọ́ kú yóò di ìdìbò àwọn ọmọ àti omi àti omi náà wọ́n dàbí tó wò ẹjọ́ wọn wá rí irú àmì náà ilẹ̀ ayé wọ́n á dé ìbàdàn ni wọ́n sọ pé orúkọ àkọ́kọ́ náà ìgbàgbọ́ òun ti láǹfààní àbí òun tó bá tó bá òun ti láǹfààní yóò ti láǹfààní síwájú tó wà nínú oko yóò ti láǹfààní ṣùgbọ́n pàtó àwọn olùkọ́ ló ti máa jẹ́ ikú ti dé imani da su kama da su ba da yi kama da su gẹ́gẹ́ bí ọmọ tó ní ọ̀rọ̀ àti sọ̀rọ̀ sọ́nà lórí nínú ọ̀gá yẹ́pọ̀ lọ́wọ́ ọ̀gá àti máa ń yẹ lọ́wọ́ ẹ̀rù. ọlọ́wọ́ bá amọ̀lọ́gbà tó ń bẹ̀rẹ̀ dá síwájú kó tó wà ní ipò ẹgbẹ̀kọ̀ ọ̀rọ̀ ẹgbẹ̀kọ̀ yìí ọlọ́run gbàgbà fún bẹ́ẹ̀ dá tí wọ́n ní gbogbo wà ní ẹsẹ̀ fún ọwọ́ ẹsẹ̀ láyé. ìfọ́tọ́wá ìwọ̀ ní gbogbo ní àdébà gbogbo àìmọ́. bákan náà ní ìlú èyí máa máa wọ ẹ̀ṣọ́ bà wá. mo lè lẹ́yìn àti àdáwọ̀ áfíà ìyọkùnrin òun ìrìnàjò kò sí ẹ̀dẹ̀ kankan tó wọ́n kẹ̀kẹ́ ènìyàn tí yóò kù àti tó ń pé ọlọ́run ó fi ní àwíkà ìlú rẹ̀ láti ara rẹ̀ látara rẹ̀ ọlọ́run ó fi ní àwíkà ìlú rẹ̀. بكى عيسى بقيل لا يدخل احد الناس الا على يجعل ان الله حرم عليه الى الجنه قلت يا لفتاه tí ó wà náà tí wọ́n ti kó tó kú ní òkè máa lé ìgbẹ́ lọ́kọ́kọ́ sí ẹ̀sẹ̀ máa dá sí ṣùgbọ́n ẹni ó ti ṣe àsìkò kọ́kọ́ lórí ìgbẹ́ lórí àìsàn. Ọgbà tó gbà àbóso rẹ̀ bá tí ó ṣe ìmọ̀ òye ti fi kókò wọn gbé yóò ẹ̀jẹ̀ wọn ní oúnjẹ ẹ̀rọ ìlú. Ṣùgbọ́n ní àsìkò sí ọkọ̀ ọ̀dọ́ èèyàn méjì ò ní dàmú èèyàn méjì ò ní dàmú nínú abájá abára tó lè ti la kí ló rí ìbú lórí ilé bọ̀ òun òun wúlò ó fi àwọn mọ̀láta wọn bá wọn lọ bọ̀ ẹ̀rí ẹ̀ tó kọjá wípé òun fẹ́ lọ ilé ayé ló wò ṣùgbọ́n ó lè ní gbogbo bá jẹ ọ̀hún ló wò mo mọ̀ pé nígbà tí mo dúró àti ọlọ́rọ̀. Ṣùgbọ́n tẹ̀lé ni wọ́n lọ sí gbẹ́tò. Àwọn èèyàn máa lọ ga ló. Àwọn èèyàn lọ dábàá àwọn ìbáwọ̀. Òun sì ní sáyé. So bí ẹnì kankan nínú ọ̀nà lẹ́yìn rẹ̀ ọmọ mi rán. Àwọn àdúgbò lẹ́kọ̀ọ́ ìjọba fúnra rẹ̀ ó fi lọ́jọ́ ọmọ náà mo pé yóò ti rí ọlọ́run kọ́ fi hàn nígbà tí wọ́n bá wá gba ìyẹ́ yóò fi hàn pé dájúdájú o ibi tó wù lọ rèé ọlọ́run àkọsọ sọ́kọ wa ọlọ́run àkọsọ ìmáàlì wa ọjọ́ ìdí akúrò ìmáàlì náà ó fi hàn ìlú àkóso gbogbo ìdí wàsíwájú gbogbo àwa ọlọ́run àti ìwàjẹ́ wa lọ́wọ́ ìwà àti ìwà àti إن الذين يخشون ربهم بالغيب إن الذين يرجون ربهم بالغيب لهم بالغيب لهم إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير لو àwọn tí wọ́n káyà àtẹ̀dá wọn lọ́pọ̀ pa ní kọ̀kọ̀ àwọn èèyàn wọn ní ẹ̀sán ẹ̀sán tí wọ́n ń sì nílẹ̀ ní àkórí látọ̀dọ̀ lọ́wọ́ ra bẹ́ẹ̀ sì tún ni ní tó tó àìsẹ́lẹ̀ lọ́wọ́ pàrọ̀ àwọn tí wọ́n káyà ọlọ́wọ́ lọ́wọ́ ومسلمون لا يعصونه وما تحقق إليه وما يكتفي وهم غافلون عن أعيننا ويلزم مخالفة وجنة يلزم علينا أمن كفرنا سوى سوى للفقه كم كفرنا ويلزم المؤمن في صلى الله عليه وسلم wọ́n pé wọ́n ní àwọn àgbà tó ní bá wà ọ̀yà sọ́nà àbábá ti láàbẹ̀rọ̀ bẹ́ẹ̀ ni wọ́n mẹ́rù tó ọmọ tí wọ́n ti àti àbókúkúrò níbi ẹ̀sẹ̀ tó dá. Mọ̀tàwáwò àdó àti ládàkọ́ tóbi òwò àìsẹ́lẹ̀ òní àìsẹ́lẹ̀. Áyà yìí lẹ́yìn pàṣẹ ọlọ́run bá tó fi àwọn ìrọ̀lẹ́ ní ìlọ. Tó sì jẹ́ mú ọ̀rọ̀ ọ̀gbẹ̀gbẹ̀ ìyá náà ọwá ó ṣe ó ṣe àdéhùn fún àwọn múmi yìí pẹ̀lú àforíjì àti náàdá tó tóbi. lẹ́yìn náà ó tún wá padà lórí ìkùsìlọ̀ fún àwọn agbègbè nígbà wo ọlọ́wọ́ bá wọ ọmọ òkú pẹ̀lú ó sì ń mọ sí ẹ̀dá tó ti lọ ọ̀gá rẹ̀ ó ní bangladesh ó wà ní kọkànlẹ kò sí lọ́pọ̀ ọmọ òbí. ọ̀rọ̀ mi nígbà mẹ́rin rẹ̀ ṣọ́nà ọkọ̀ ó lò bẹ́ẹ̀ làwọn náà wà á jọ àbí. dájúdájú ọ̀rọ̀ tí ó ń ọ̀rọ̀ ìjọba wọn ní kọ̀kọ̀ ẹni tí ń báyọ̀ ọ̀rọ̀ ní kọ̀kọ̀. Bọ̀dẹ̀ ìpàdé àwọn ọmọ ọ̀gá fúnra gbàgbọ́ torí pé owó padà pàápàá yọ̀ ló ń bọ̀ láyé ọ̀gá ẹni. Ìdí ní oṣù àti ọ̀rọ̀ gbàgbọ́ lórí àwọn tí wọ́n ń fáyọ̀ ọ̀gbọ̀n ọ̀gá wọn ní kọ̀ọ̀kọ̀ torí pé ìwọ̀nba ní owó làbẹ́ yìí. Nígbà tí ojú ojú òmìnira tàbí ọmọ tàbí. Tí ẹni tí ń bẹ̀rù ọ̀rọ̀ lẹ́yìn kan òní dájúdájú nígbà táwọn èèyàn máa ń lọ́wọ́ ẹ̀rọ ọ̀rọ̀ kẹ́lìmọ̀ àlùfáṣíà ó ní ìpayà tó tóbi tó yẹ kókó gẹ́gẹ́ bí ọlọ́run ti sọ mọ́ mi pé alẹ́bíyẹ yẹ sọ́wọ́n àwọn ọmọ rẹ̀ lọ́wọ́ wọ́n mi nà sá àfi lóṣù àwọn tí wọ́n bá yọ̀ wọ́n lọ bá wọn ní kọ̀kọ̀ bẹ́ẹ̀ kì í nípa ọjọ́ ìgbésẹ̀ àti ìyá wọn wọn bẹ̀rù kí ni tí ó tẹ̀lé ọjọ́ ọlọ́run gbogbo ẹ̀dùn náà ló sì tó ìlọ ẹ̀dùn ọlọ́run. Sọ ọlọ́run bá ó fi pàápàá ìgbà ìbẹ̀rù ọlọ́run tàbí ibi ayà tó ní inú wà nínú ìlànà ìgbà òfin lẹ́kọ̀ọ́ ìyàtọ̀ kan tàbí nínú ìlànà. Àwọn ìbẹ̀rí ọkàn láti ilé gbogbo. A lè sọ pé ọkàn mọ́dà tó òkúta.

níbi pé omi tí ń fura bẹ̀rẹ̀ gan yóò tó lórí. Ó ní bí mi kò rí ìpayọ̀ ọlọ́run ọba. Mo ní ọlọ́run ní máa sun lábẹ́ òkúta. Mo ní èso òsì tí ó ní wọ́n láti ọ̀sán. Tí wọ́n kà mo rí ìpayọ̀ ọlọ́run ọba. Ọlọ́run ọdún ọdún náà lọ́nà ìrẹsẹ́ ọkùnrin ọkùnrin lòdì òní ìwòlá. Ó wà nínú àwọn àbájáde pé wọ́n lọ kọ́ sí méjì ni wọ́n bá kọ́ méjì kan lórí ọ̀pá máa lọ ní alẹ́ lọ. Ní ọ̀pá lọ sí bá méjì lọ bá méjì lórí ìtayọ̀ ọlọ́pọ̀ wáyé. وإن منها لما يحدث من خشية الله الله يرى ما حتى Tó ló fi kàn nípa ìrọ̀lọ́wọ́ rárá. nígbà tí wọ́n lọ́wọ́ bá tó fi tó kẹ ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ rẹ̀ sí àkàdá ńlá níbi tí fi ń bá Musa sọ̀rọ̀. Àlejò náà ń ṣe àmàkàyẹ ọkùnrin ọdún ìlú. Tí wọ́n wà nínú ìsọ́gbà náà, ọ̀dà Tí wọ́n kà sí ààrẹ ìwọ́n lọ́wọ́ bá gbogbo موضوع يقع يصير هو يصير لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله لذلك أصل القرآن دين كريم يرجع أعلان كيف يرجع فكذا يخرج tí ó lórí ìpayà ọlọ́run ọba. So àwọn ẹ̀dá ọlọ́run ọba yìí tí wọ́n jẹ́ ẹ̀dá tí ò ní bílí tí ò lẹ́bù tí ò lẹ́jẹ̀ tó ti bẹ́ẹ̀ náà wọ́n ń payà ọlọ́run ọba. Èyí tó kó jẹ́ pé gbogbo ọ̀gbàdà wọn fi ẹnu àwọn àwọn ẹni ọlọ́run ọba ṣùgbọ́n ẹ̀dá bọ́ọ̀lù ọ̀gá gbogbo àwọn ọ̀gá ẹni lórí rẹ̀ àwọn òkú rẹ̀ lọ́rọ̀ rẹ̀. a ti dúpẹ́ bọ́lá lórí oṣù tó fọ́ wa. ọlọ́ni wàhálì náà tọ́ka rẹ̀ pé wípé ọmọ ẹgbẹ́ afọ́nà pé olùdarí. ìgbàlódé orí àpáta ńlá ni a ṣe àpáta yẹn ọ̀pọ̀ fún wẹ́rẹ́ ìṣòro ìpàdé ọlọ́wọ́. ṣùgbọ́n ìyẹn ìgbàlódé ìgbọ́ bá ní ká ọ̀dọ̀ ìkọ́kọ̀ yọ wà. Ìgbọ́ bá ní ká ẹ̀rọ ní ìlú ọ̀gá ju So àwọn tó fẹ́ ọwọ́ ọba wọn ní kọ̀kọ̀ àwọn ni àwọn tí wọ́n fẹ́ ìwọ ọlọ́wọ́ ọba. Àwọn ni àwọn tí wọ́n máa ń sọ gbogbo wọ̀ lórí ìgbé ọwọ́ pẹ̀lú. wọ́n sì sọ pé ọlọ́run bá ní àwọn ní gbogbo pamọ́ àti ní gbogbo wọ́n máa lé ọlọ́run àti ọ̀sẹ̀ ọlọ́run ní ọlọ́run sọ fún ẹjọ́ ágá máa lo àdúgbò. ilé ni àdéhùn àtẹ̀kùn ọkọ̀ àtẹ̀lá tẹ̀wà tẹ̀wọ̀ tí ó ń fi ìkọ̀tẹ̀ inú ẹ̀ wọ́n ní àdéhùn àtẹ̀kùn ní ìlú ni àwọn àmì àfihàn ó ṣe sí mẹ́rin ẹni tí máa ń tọ́ka tọ́ka tọ́kùn kan lọ́wọ́ wa àwọn tó máa sọ òfin rẹ̀. من خشي الرحمن بالغيب àwọn tí wọ́n fáyọ̀ ọmọ wọn bá ọmọ onífẹ̀ ní kọ̀kọ̀ wàjá àdùnkànlé ìwòye. wọ́n sì wá bá wa lọ́jọ́ kejì àgbẹ̀yàmọ̀ pẹ̀lú ẹ̀mí lọ́jọ́ gbogbo ọgbà ni wọ́n máa fi òun ló máa ọlọ́wọ́ ọba. sọ àwọn ẹ̀yà gbogbo àgbẹ̀yà náà fún un. ìpàdé ọlọ́wọ́ ọba ló ṣe kókó ní ìlú tó ṣe kókó ni. Mùsùlùmí tí a ti rìn láyọ̀ ọlọ́mọ ọba yà tó bí a bá mọ ọlọ́mọ ọba rẹ̀. Ìlérí ọmọ ìgbàgbẹ́ ìlú lọ́nà yẹn ń kà mọ́ ọ̀há ní ilẹ̀ ìbáṣìí alòhùn làbà. Àwọn tí wọ́n láyọ̀ ọlọ́mọ ọba òun ni àwọn onímọ̀ tí ó mọ ọlọ́mọ ọba ní kò kọ́. Tí wọ́n mọ̀ sí pé ọlọ́mọ ọba ọba àtọ́ni wọ́n mọ̀ pé alágbára ni olóògbé ìṣèlú lórí gbogbo nǹkan. ẹ̀wọ̀n náà lọ sí lọ́jọ́ ọlọ́pàá láti ẹ̀yẹ́. wọ́n ní wọn ka àwọn ọlọ́pàá pé àwọn èèyàn ni wọ́n bẹ̀rù ilé tó bẹ̀rù ọlọ́wọ́ bá lọ. ọlọ́ni ọgbọ́n àpapọ̀ ẹ̀ka ṣọ́ọ̀bù ìgbésẹ̀ ọlọ́wọ́ bá lọ́kọ́ sí ẹ̀jẹ̀ rẹ̀ wọ́n kó nǹkan tó nǹkan wọn ìgbàgbọ́ yín. sọ ọ́nà yìí ipò ẹni tó lórí lẹ́yìn lọ nípa àwọn aláàbẹ̀tí ọlọ́wọ́ ọ̀gá yìí pẹ̀lú gbogbo ọ̀gá tó máa báyà ọlọ́wọ́ ọ̀gá. ọlọ́ni àlẹ́ ilẹ̀ ìgbàgbọ́ náà ti ṣàkáàtì máa àwọn òbí jẹ́ ń sí ọkọ̀ ọba sí ọkọ̀ ọba ní ọ̀rọ̀ rẹ̀. Wọ̀nyẹ̀ ṣẹ́wọ̀n láti mọ báyọ̀ ọ̀rọ̀ ọba wàdá yọ̀ṣọ̀ nà áhàlẹ̀ sí ìlànà. Wọ́n kì í báyẹ̀ nìkan náà yàtọ̀ ọlọ́run wọ́n bàbá àdúgbò àti àdúgbò. Ọlọ́run ti kó wọn, wọ́n wá ṣe káwọ̀ pé ojúlọ́gbà ló pẹ̀lú ìkọ̀kọ̀ ní ní àgbà ti ẹ̀rú rẹ̀ èyí ti ọ̀gá rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n àdúgbà fúnra ìjọ pé àjọ àwọn ọlọ́ha كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك ọmọ káyọ̀ ọlọ́run ra fún ọmọ tó kù fún ní ìgbà tó ń bọ́lọ̀ lójú rájà. àìlẹ́ńtọ̀ ìkàrọ̀ ọ̀pọ̀ ìgbàgbé wa lọ́rùn àìmọ̀ ìyàrá ọmọ ilé ọlọ́run máa ń yọ. tí wọ́n bá ń lò lọ kọ́sẹ́ lọ́dọ̀ gbà. nígbà tó gba ẹ̀rọ wà ní ìdòkó ló polú kẹ́bi. wọ́n yóò lè fi ẹ̀rọ ìyàbọ̀ sí i yóò di dáadáa tí wọ́n ní ilé báwọn lórí pé wọ́n gba rẹ̀ tó tó ti lọ sọ́kọ̀ kò ní ìlú. Bẹ́ẹ̀ ni àwọn tó lọ ẹgbẹ́ tó lọ lọ́wọ́ sí ìgbà tí wọ́n ní ọdún kọ̀ọ̀kan lójú. Ìtọ́sí wọn wà máa ṣe ní dáadáa rẹ̀ lórí pé bí bàbá tó kọ́ bá wà lọ́wọ́ ní ìlú ọ̀rẹ́ rẹ̀. Ṣùgbọ́n tí wọ́n ní wọn bá yẹ tí òfò wọn ṣe ní bàbá tó wọ́n lọ́wọ́ lọ́mọ́ lọ́mọ́ lẹ láti tó ti fọ́nà nígbà tí lọ́mọ́ ti ọlọ́pàá wù àyà. So èyí ló ti jẹ́ pé àwọn tí wọ́n káyà lọ́wọ́ wa ní ọ̀pọ̀ ẹ̀fẹ́ ọjọ́ ìpẹ́ṣẹ́ lọ́lọ́pàá wọ́n ti wọ́n lójú ọ̀gbìn àti àmọ̀ nígbà tí àwọn arákùnrin ti tí a ló fa àwọn akádà kúrò ní pé wọ́n wà nínú ipò tí ní ọjọ́ kúrò sí kò sí ní yàtọ̀ sí ìbòjú ọlọ́wọ́ bá nínú wọn àdúgbò àkádà kúrò arákùnrin kan dàátù ìkọ́ àtún láti lọ́sẹ̀ ìlọ́kàn náà. Léèkì obìnrin kan, obìnrin yìí, ẹni tó dín kò ẹni tó sì tún rẹwà yìí pè é nígbà náà ló ṣe ìbàjẹ́ pọ̀pọ̀ ọ̀pọ̀ ìgbàgbọ́ ọkọ̀ tó ní ìlú akọ̀ ndị èyí ó máa yọ ọlọ́wọ́ wa. ṣé tó ń والله أعلم يبيني هذه الظروف إن شاء الله تريد وموقف ولا لا يبيني الشيء الله تقول والسلام عليكم ورحمة الله وبركاته